أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته àdúgbà fún ọlọ́run bá àlébí ti ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá kọlọ̀ bá nẹ́bí wa mọ̀ṣánmàdé sallallahu alayhi wa sallam àti àwọn aráàlẹ́ nẹ́bí àti àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alayhi wa sallam àlékí tí ọlọ́wọ́n bá àti rí ajẹ́jẹ́ tọ́lọ́wọ́n bá kọ́wọ́n bá gbogbo wọn àti gbogbo olùrí ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ́dẹ̀rẹ̀ ìyára ìtẹ̀síwájú lórí àlàyé Suratul Kahf ilé tí a ń bá lọ àti bá ìtumọ̀ Suratul Kahf àti bá dé àyà ẹlẹ́ ẹlẹ́ẹ̀karùn jẹ́ ní àádọ́ta ọ̀nà ni a bá àyà ọ̀nà a bá àlàyé Suratul Kahf bẹ̀rẹ̀ ni ibi tí alátorí àyà ẹlẹ́ẹ̀karùn-ún dé ní àádọ́ta yìí ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ lónìí torí pé ibẹ̀ náà ni àdákẹ́ sí ní ọ̀sẹ̀ tó lọ a ní ní àǹfàní láti gbọ́ ìran àti Qur'an torí pé àwọn ilé tí wọ́n kà lọ́sẹ̀ tó lọ àti láǹfàní àti ti débẹ̀ ṣùkọ́ wá jẹ́ sí pé kìrọ́ àti ọlẹ́fẹ̀ẹ́ tí ọ̀sẹ̀ tó lọ yẹn òun ní méjì máa jẹ́ kìrọ́ wà lónìí tó pé àti láǹfààní àti sàlàyé ẹ̀tàn àti ìlú kí a tẹ̀síwájú lórí kìrọ́ náà ayẹ́lẹ́ واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح حشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا nínú ayà yìí àlàyé tàbí bá ọlọ́wọ́n bá lékẹ́lá ń kó wa ní àpẹẹrú ẹbá yé ti rí kálẹ̀bà gbàgbọ́yé ẹ̀ka tánkpé ní ayé gẹ́gẹ́ kálẹ̀bà gbàgbọ́yé káti lè marú àti àkọ sí ilé ayé ẹgẹ́ bí mùsùlùmí kálẹ̀ marú àti ọlọ́wọ́n bá lékẹ́lá tí ọlọ́run bá fẹ́ ká kọ sáyé nítorí ọlọ́run bá lékẹ́lá ní sàlàyé báyé ti rí fún wa ká lè gbàgbọ́ yé ìkàtàmì láyé yẹn ǹjẹ́ nǹkan tó yẹ ká wà mẹ́yà ni ǹjẹ́ nǹkan tó yẹ ká bàbàrà ni àbí nǹkan tó yẹ ká mú fúyẹ́ ǹjẹ́ nǹkan tó yẹ ká ni àbí nǹkan tí ó yẹ ká mú bẹ́ẹ̀fẹ́ ǹjẹ́ nǹkan tó yẹ ká bàbàrà ká mú bàbàrà ká mú ní títóbi ni àbí nǹkan tó yẹ fọwọ́ yẹ pẹ̀yẹ nítorí eré báyìí lọ́lọ́wọ́ bá lékẹ́lá fi ń sàlàyé báyé ṣe rí fún wa ká lè bá gbàgbọ́ yẹ ọlọ́wọ́ bá lékẹ́ láwọn sọpá náà sallallahu alaihi wasallam pé máa fún wọn lápẹẹrẹ báyé ti rí eré ànábì fún wọn lápẹẹrẹ báyé ti rí àwọn tí wọ́n wà lé ayé mẹ́yà tí wọ́n ń ṣe gẹ́raga lórí tọ́lọ́wọ́ bá lékẹ́lá fún wọn nínú ayé tí wọ́n fi ń ṣe wípé àpẹẹrẹ yídà ege bí omi òjò tọ́lọ̀wọ̀n bá nípe lásọ̀kalẹ̀ láti sẹ́mà tọwájá sí pé omi òjò yìí ìgbà tó rọ̀ sórí ilẹ̀ ó rò papọ̀ pẹ̀lú rígbìn orí ilẹ̀ àwọn irúgbìn yìí pàmú nínú àwọn omi òjò yìí irúgbìn yìí bẹ̀rẹ̀ sí ní máa dàgbà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa tutù wọ́n bẹ̀rẹ̀ sí ní máa náwọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa tẹ́wọ́ gbogbo ẹ̀ ló ń tutù dáadáa kò pẹ́ kò pẹ́ irúgbìn padà di nǹkan tó padà wá gbẹ ó ti di nǹkan tó padà wá ń kẹ́ tàbẹ́ ń gbé káàkiri ọlọ́wọ́n bá jẹ́ ọba tó ẹ́ pé ní agbára tó tóbi lórí gbogbo nǹkan ìtumọ̀ ilé ní kí ọlọ́run bá lè kí ọlá ó ní agbára láti dá nǹkan láti máa yé nǹkan àti láti mú ìparun bá nǹkan láti mú títán bá nǹkan ọlọ́run bá lọ́lágbára láti ṣe bẹ́ẹ̀ wa kana Allahu ala kulli shay'in muqtadira ọlọ́run bá ní kàtà lórí ìwé báyìí ilé ìbáyọ̀ lọ́wọ́n bá alékẹ́ tó sàlàyé báyìí sí orúkú wa ní olóòpàá ló fi jẹ́ pé nínú sọ́rọ̀tù Yunus ayẹ̀lẹ́ kẹrin lé ní ogún irú nǹkan tó jọba yìí náà ọlọ́wọ́n bá alékẹ́ tó sàlàyé ẹ̀kú كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناه فجعلناه حطاما فجعلناه حصيدا ọlọ́wọ́ bá alékí láti kúrò wípé ìnáma mẹ́sàlù ìhàyàtì dúnìyà ọlọ́wọ́ bá ní àpẹẹrẹ lé ayé kò jù ń ta fẹ́ àpẹjúwẹ́ báyìí ti rí ọkọjá ń ta mẹ́sàlù ìkùnrin tí ẹ bá ń wá pẹ̀lú ẹbá yé kiri gan ọlọ́run bá ní kọ̀kọjá nǹkan tàà fẹ́ sọ fún yìí ọlọ́run bá ní kàmáàrì àjọ́jígẹ́lẹ́ ayédà ẹgẹ́ bí omi òjò anzalnahu minas فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام àwọn من ilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa rò papọ̀ máa àwọn ilé tí yẹn ń jẹ mbẹ́mbẹ́ àwọn ilé táwọn ẹranko ń jẹ mbẹ́mbẹ́ حتى إذا أخذت الأرض زخرفها وزينت ọlọ́rin títí fá tó fi jẹ́ sí pé ilẹ̀ ilẹ̀ tí ó jọ́rọ̀ sí tí àwọn arúgbìn bẹ̀rẹ̀ sí máa jáde mẹ́yìn tó fi di pé ilẹ̀ ìwá bẹ̀rẹ̀ sí di tí ó bẹ̀rẹ̀ sí wuni ẹwà rẹ̀ bẹ̀rẹ̀ sí máa jáde àwọn ọ̀sán orí ilẹ̀ yìí bẹ̀rẹ̀ sí máa jáde pẹ̀lú àwọn oríṣìí àwọn oníhàrá orúgbìn ti ń jáde lórí ilẹ̀ tó sì tutù lójú ó wá kó ọ̀ṣọ́ bá ilẹ̀ yìí hatta idha dhanna ahluha annahum qadiruna alayha ọlọ́run ní ẹ̀mí wọ́n ti balẹ̀ pé ah, àwọn tí wọ́n ní kápá láti lọ máa kó èrè oko yìí báyìí àwọn ní ti ní kápá láti lọ máa kó èrè oko yìí gbogbo nǹkan ti wá ń dá àtàhà amúrúnà ọlọ́wọ́n bá ní ìparun àwọn ọlọ́wọ́n bá wá dé bókò ì nǹkan tí ó bil amri ẹgẹ́ bí ipa pé nǹkan yóò jẹ́ nǹkan kan lánàrí tẹ́lẹ̀ tó ẹgbẹ́ tí yẹn bá dé bẹ́ ẹmọ wá wo olúwa tó ẹgbẹ́ ilẹ̀ yẹn bí ìgbà pé kò sí kankan bẹ̀rẹ̀ lánàá ẹwọ nǹkan tó ẹgbẹ́ gbogbo ẹ ti já gbogbo ẹ ti di tó di owó jẹ́ pé àwọn tí wọ́n ní ọkàn wọn ti balẹ̀ pé ah, ọlọ́run ní kí nǹkan oko ìjáde dáadáa báyìí inú wọn ti wá ń dùn pé àwọn ti ní kápá báyìí àwọn ti wá lọ́rọ̀ ayé eléyìí táwọn ọmọ fi ṣègbádùn ayé ọlọ́run bá ní lọ́sẹ̀kan àbí lóhun kan àti àwọn ọlọ́run bá wá bá ìparun ọlọ́run bá lè jẹ́lájé oko yìí oko liqawmi yatafakkarun ọlọ́ni báyìí làwọn ọlọ́wọ́ bá ilé gíláṣí máa ń ṣe ìfọ́síwẹ́wẹ́ àwọn àmì ọlọ́wọ́ bá àwọn ayé ọlọ́wọ́ bá fún àwọn tí wọ́n bá máa ronú sí àwọn àmì ọlọ́wọ́ bá so ilé báyìí tó gbéra wípé ilé ayé yìí ìgbà tí èyàn bá ń rò wípé nǹkan ìgbà tí ó bá yá báyìí ẹ̀ẹ́kàn rí pé nǹkan yí kàkà ní báyé ṣe rí nìyẹn bákanáà nínú àyà mi nínú suratu zumar àyà 21 ọlọ́wọ́ bá lè kí lọ́sọ pé alam tara anna Allaha anzala minas samaa'i maa'an ọlọ́ni ìrìn ànẹ́bì sóòrí pàwọ̀ ọlọ́wọ́ bá ní à ń sọ omi láti sẹ́mẹ̀ ni fasalakahu fil ardi yanabiya ọlọ́run bá ní àwa ń mú omi yìí jáde lórí nínú ilẹ̀ lórí ọ̀ràn àwọn omi bẹ̀rẹ̀ sí máa jáde nínú ilẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ omi omi bẹ̀rẹ̀ sí máa sun káàkiri káàkiri fasalakahu fil ardi yanabiya thumma yukhriju biha thumma yukhriju bihi zarua ọ̀rọ̀ ni lẹ́yìn náà àwọn ọlọ́wọ́ bá lẹ́kọ́ wá bẹ̀rẹ̀ sí máa mú àwọn orúgbìn jáde látara omi mukhtalifan alwanuhu àwọn orúgbìn oníranran àwọ̀ jama'a ọlọ́wọ́ bá lẹ́kọ́ lábẹ́ kárò mú sáwọn bíbá ìdáadáa omi kan náà lómi tí ó sọ̀kalẹ̀ sórí ilẹ̀ omi kan náà lómi tí ó máa jáde lórí ilẹ̀ àmọ́ àwọn tí ó máa mú jáde mukhtalifan alwanuhu àwọn orúgbìn tó ẹgbẹ́ kọ́lọ̀ rẹ̀ yàtọ̀tọ̀ ni omi kẹ́nà lọ́rọ̀ sí carrot tó fi pán omi ẹ̀nà oná lọ́rọ̀ sí píà tó ń fi green tó ẹni pé green ti ẹ̀ láti mọ̀ kó ṣe pán ló ṣe jẹ́ bákan omi ẹ̀nà ni ọ̀rọ̀ sí mango báyìí náà omi ẹ̀ náà ni ọ̀rọ̀ sí gbogbo àwọn èso pátápátá ilé tó funfun bẹ́ẹ̀nu wọn ilé tó dúdú bẹ́ẹ̀nu wọn ilé tó pupa bẹ́ẹ̀nu wọn ilé wọn tó wọn omi kan náà ní rọ̀ sí àwọn tí wọ́n ma mú jáde àwọn kọ́lọ̀ ni nínú tí ma òun náà ni pé omi kan náà ní ọ̀rọ̀ ilẹ̀ kanáà ni lóní ó sì rọ̀ sí omi tọ́rọ̀ tó ilẹ̀ yìí a ti gbé nǹkan sílẹ̀ yọ ma mú sí jáde yóò sì ma mú ànàmà jáde omi kanáà ni ẹ sì wádùn ànàmà ẹwádùn sí wàláyé omi kanáà ló sì rọ̀ sí méjèèjì yóò ti ma mú àwọn èso níra àrán jáde omi kanáà ni ọ̀rọ̀ sí ọsàn àti òròmbó ẹ wo bí òròmbó ṣe rí ẹ wo bọ́sọ̀ ṣe rí omi kan náà ní ọ̀rọ̀ sí bára ẹ̀gúsí àti watermelon ẹ̀wù bí watermelon ó ti rí ẹ̀wù bẹ́gù tí ó ti rí omi kan náà ní ọ̀rọ̀ sí èké àti kòkòrò ọkà bàbà ẹ̀wù bí èké ó ti rí ẹ̀wù bàbà ó ti wallahi omi kan náà kéde kó mi tọ́rọ̀ sí kéde kó mi tọ́rọ̀ sí lèké ní ṣúgà omi tó wárọ̀ sí pòpọ̀ ọ̀rọ̀ wà wàtàwọ̀ wà ní ṣúgà kọ́ gẹ̀ẹ́dí omi kanáà ni wọ́n tílẹ̀rọ̀ sí wọn wọ́n sì rí bákanáà lójú àmọ́tẹ́ bá jẹ́ rèké ọ̀tọ̀ ládùn tí ó gbéjáde tẹ́ bá jẹ́ kòkòrò ọkà bàbà kò ní ládùn kankan mukhtalifan alwanuhu gbogbo àwọn nǹkan wọ̀nyí omi kanáà ni ọ̀rọ̀ sí wọn àmá irúgbìn tí ó máa mú jáde lórí ní ó máa mú jáde irú ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni bákan náà ọlọ́wọ́ bá ní summa yahiju lẹ́yìn tó bá múrúgbìn jáde irúgbìn yọ́ abẹ́rẹ̀ tí máa tutù dódó ẹ rí yọ́ máa sàǹfàní tó bá yáyọ́ padà wá gbẹ fatarahu musarra di tí ó padà máa dánù di tí wúlò inna fi dhalika la ayat li ulil albab ọlọ́run bá ní gbogbo àwọn táàkà yìí àrísà mi ní láti fi jọ́ lọ́wọ́ bá mà fún gbogbo àwọn tí wọ́n bá nílà káyì gbogbo àwọn ilé ìbáyì ọlọ́run bá lè jẹ́ ń fún alápẹ̀rẹ báyé ti اعلموا أنما الحياة الدنيا لعب وله ọlọ́wọ́ bá ní ẹlọ ìmọ̀ ìpé ilé ayé yìí láìbù ọlọ́wọ́ bá ní àwọn ìgbádùn ayé eré lásán ni ò eré wà láhùn àwọn tí sì máa ń kó àìrójú bá ní kúrò níbi tọ́lọ́wọ́ wàtàfáàkùrù bẹ́ìnàkù àti ìmáyẹgẹ̀ láàrin ara ẹni pé à èmi ti ní nǹkan báyìí nínú ọrọ̀ ayé èmi ti ní nǹkan báyìí nínú àwọn ọmọ èmi ti ní nǹkan báyìí ẹgbà máa ṣe ẹgẹ̀ sí láyé wà fúlásán báyìí ṣe rí ní tẹ́lẹ̀ ń gbà mí ló jẹ́ sí àwọn àfá àtàbàbẹ́ jù ayé ń gbà mí wọ́n ni ayé náà gẹ́ bí àlá bí àlá láyé ṣe rí tẹ́yẹ bá lálà ń gbà mí nínú àlá yóò kọlé lánlá yóò ní owó gan yóò ní àwọn dúkìá ayé àbúgbà tó bá jí ọba rẹ̀ lórí ẹni tó bá jí orí ẹni yóò ti bára rẹ̀ àmọ́ ìgbà tó wà lórí àlá ní wọ́n lábẹ́ ìfíjínsùn ìjọba bá jí náà pé aláti ah, ah, wà ní òsì náà èmi rò pé nǹkan ti dá ní yọ́ dàbí kí ẹwà jìmá rí wà bí yọ́ ma lára pé ẹ̀ ń jí ẹ lọ́wọ́ tí ẹwà jí ẹwà pé ọlọ́ọ̀bà tí wọ́n jí sí báyìí ó ní ń gbádùn lẹ́yìn lọ́wọ́ Subhanallah báyé ṣe rí yẹn níjọ́ tí yẹn bá lajú sínú sàárè wàláhì báyé ó ṣe padà rí náà jọ́ tí yẹn lajú sínú sàárè bí ìgbà pé ẹ̀ ńlá ni àbíkàtọ̀ káyé ìjà ẹgẹ́ bí miraj àwọn na máa ń pè ní lárúbáwá ìkẹta ń pè láwọn pé iná ní òun náà ni tẹ́yẹn bá ń ṣe ìrìn àjò lásìkò tó mú lórí títí ọlọ́dà ẹ àmọ́gbàtẹ́ bá padà jẹ́ ìṣẹ́ ń wò lọ́wọ́ kápò níwà mẹ́ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ní gbogbo báwọn bí àwọn àgbádùn ayé ṣe nílé ṣe rí gbogbo àwọn kẹta àmọ́ ń lé ní ayé ẹ̀ láwọn àgbádùn ayé tí ọ̀ bá sì ní ẹ ma pọ̀ṣù rẹ̀ gẹ́rí bá tí ẹ ma ń pọ̀ṣù ìrà jù níjọ́ tẹ bá ah, ah, jẹ́ bẹ̀tẹ̀lẹ̀ máa tẹbá rọ́dọ̀ tí ò tí ìfẹ́yàwó ìfẹ́yàwó lọ́dọ̀ rẹ̀ yọ́dà ẹgẹ́ nígbà pé òun lẹ́ni síkì ayé ìjọ́ tí ìyẹ̀bá fẹ́yàwó tọ́ wa tó dìkínì tọ́ bá ti fẹ́yàwó tẹ́wọ́ parí tí ìyẹ̀bá ń lè ń tẹ́lé ayé yìí tọ́wọ́ ìyàn bá sì tẹ́lé ọmọ ní ẹgẹ́ ọlọ́run bá ní ọ̀rọ̀ ní kàmẹ́sàlẹ̀ ọ̀rọ̀yìn ayédà ẹgẹ́ bí òjò tí a rí ọgọ́yìtù ó yàtọ̀ fún mọ́tọ̀rù lásán rọ́yìn òjò náà ni àmọ́ yàtọ̀ fún mọ́tọ̀rù lásán ó náà ni almọ́tọ̀rù lẹ́ni yá sí báyà kọ̀núfin náà òjò tí máa rọ̀ lẹ́yìn bàbá àwọn èèyàn bá ń wá òjò tí wọ́n ti rí òjò yẹn táwọn èèyàn ti ń dààmú tẹ́tẹ́ wójò ti pẹ́ ẹwọ orú òjò tó bá rọ̀ ń gbà ẹwọ bí ó ṣe túmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ẹwọ́ pé ní ó ṣe pàtàkì láwọn èèyàn ọlọ́ nípa yìí ti rí ní ọdàbí ọ̀rà ẹgbẹ́ ìjọ voice ọlọ́run bá ní àìjọba ìkùnfọ́rọ̀ nà bá tù ọlọ́run tó jẹ́ sí pé ìgbà tó jò yìí òjò tó ti pẹ́ táwọn orí jẹ́ tó jò wá tó bẹ̀rẹ̀ sí máa mú nǹkan rúgbìn jáde á nǹkan wá bẹ̀rẹ̀ sí máa wu àgbẹ̀ fọ́ọ̀rù mẹ́ àgbẹ̀ ní jẹ́bẹ̀ àwọn àgbẹ̀ kìí àwọn àgbẹ̀ yóò wà bẹ̀rẹ̀ sí máa wù wọn ẹjọba kùfàárọ̀ nàbátù tó mẹ́yẹ hìjù ọ̀nà nígbà tó bá yá yóò padà wá di tí ó gbẹ fàtàrọ́hù musfarọ̀ tùmọ̀yàkúnù ṣùtọ́ọ̀mà ọlọ́ni wà wá rí ní tí ó padà wá yẹ́lò yóò padà wá di tí ó padà mọ́ wá kẹ́dànù tí ò wúlò mọ́ سرانيس وفي الآخرة عذاب شديد ومغفرة من ربك ọlọ́run ní àmà ní alkiyama nǹkan méjì ní mẹ́mẹ́ o àdábù ìṣẹ̀dí ìyà tó gbópa ń bẹ́ẹ̀bẹ̀ fáwọn tó bá kọtọ lọ́wọ́ bá wọ́n ma rùfẹ́rọ̀ tún bákanáà àmójú ààrin àti rizwan àtàánú sẹ́bàánísì wa mal hayatu dunya illa mata'il ghurur ọlọ́run bá ní àpẹjúwé ilé ayé yìí ọlọ́run ní àwọn ìgbádùn ilé ayé yàn jẹ́ kẹ̀kẹ́ ju mata'il ghurur lọ àwọn ìgbádùn tí máa ń tẹ̀yàn lásán tó bí jẹ́ kí ó wá nínú hadith ọlọ́run tó bá jẹ́ bí àkíyàmà wọ́n mú ẹni tí ó fi ń bá lójú nílé ayé wa annaami yóò dà bí annaami kò ní jẹ́ bí annuumi tó tó bá jẹ́ annuumi yóò máa jẹ́ jamiu naimu ni ẹn ni annuum fàkàfọ́rọ̀ sí bí annuumi lá so annuum ó jẹ́ jamiu naimu àmọ́ annaamu yẹn òun wá ní sí sí rọ pé akájúpọ́lá fún yẹ̀ pé ẹni tó gbádùn jù kórí nàímù jù ilé ayé bí a nàímù tẹwárí afáàlà tó jẹ́ inú àwọn al'asma'ul mamnu'a nínà sọ́rọ̀ àwọn pọ̀tọ́ ń kéèkéé gba tẹ̀lúwìn kéè sí gba jámùn ọ̀yẹ̀pá jẹ́ bí a nàímù àmá ó kọ tí è ìgbà míì alìfún ní járù ìgbàwó condition méjì ni wọ́n ni yóò mamnu min as-sarfi bil kasri idha kana mudafan tó bá ti jẹ́ pé orúkọ táa ní kìí gba járù ìkìí gba tẹ̀lú àti nígbàtí al-tàrífù bá wà ń bẹ̀ ẹ máa fún ní kẹsọ̀rọ̀ ń bà yẹn pẹ̀lú járù ẹ máa fún ní járù pẹ̀lú kẹsọ̀rọ̀ jàrí ló fi jẹ́ pé yúta bí a nàámi ahli dúnìyà ọlọ́rin tó bá jẹ́ látíyàmà ẹni tó gbádùn jù ní àwọn tó wà فيغمس في النار غمسة فيغمس في النار غمسة ọlọ́wọ́ bá ní káwọn mẹ́lẹ́kà kẹ́ ti bọnú náà rọ́msàtàn ní títí bọ yọ kàkà ti pàjáde bẹ́ kí a kẹ́ ti yẹ bọnú náà rọ́msàtàn kẹ́ ti tó pàjáde tọ́bọ́ wá ṣe bẹ́ẹ̀ tán fàkílà láhùn àlọ́rọ̀ àìta ọ̀kọ́ ṣe orí gbádùn rí láyé tó orí ọjẹ̀ gbádùn rí ọ̀yàkúrù láà ìbòmòdì bẹ́ẹ̀rì ìgbádùn kí ní jẹ́bẹ̀ ẹ̀yìn náà fojú àwọn tí ń gbádùn ní ayé ìkẹ́lẹ̀ yẹn ní 25 trillion ṣe àmà wípé tíjọba bá fún ẹ̀ láyé ó lè máa ràyẹ pàjẹ́ tíjọba bá fún ẹ̀ láyé bẹ́ẹ̀

wọ́n máa bí lè pé ìjọ tí ẹ̀ rí gbádùn ayé láyé ìjọ jẹ̀gbádùn láyé lónìí lè ní ìgbádùn èmi ọ̀jẹ̀gbádùn rí o tọ̀ wọ́n ní bákaná wà yóò ta bí àṣájì náà ti àgbàbà wọ́n tó wá mọ́ èyàn tí ìyà rẹ̀ fi ní tó ń gbópọn jù ní ayé èyàn tí tó ń jẹ dìhẹ́ndì ìyà dìhẹ́ndì tí ò síjàmí lẹ́yìn ẹ̀má wó mọ́ wá tó bá mọ́ ẹni ìdé fàyíwòmẹ́sú ìnàíni rọ́msàtàn ó wá ti wọnú gbádùn inú àjẹ́nà rọ́msàtàn ní títí bọ̀ ẹyọ kàrá ìwọ́n sì fàájálè fàyíkọ́ì wọ́n máa sọ fún pé hàlọ̀rọ̀ àìta búùsàn kọ́p tẹ́rí búùsù ó tún lè ju fákìrù lọ búùsù tó jẹ́ kò gbẹ́rẹ̀gbẹ́ yàrí ọjẹ́ ìyànyẹ́nyẹ́ búúsù ní ọgbẹ̀ bẹ́ẹ̀ ó ti fákùrù lọ́sọ̀ jẹ́rí ìyẹn yóò sì yẹ ìyẹn ìyẹn rí ayé ibi tí a parí sí ọ̀dọ̀ rẹ̀ ní wọ́n máa bí lẹ́rẹ̀ bẹ́ẹ̀ yóò ní ẹ̀yọ̀kúrò lá tó lè ní ọjẹ́ àrí ṣùhánàlá lẹ́nu kó wọ́n kà kìyànbọnú àlìjẹ́nà lẹ́yọ kan báyìí wọ́n sì fàájáde yóò lòun ògbúrò yàrí ìgbésí ayé òun ẹ̀dá kan tàbá sílẹ̀ ẹ̀mẹ́ kọmọ pẹ́lọ ń bọ̀ tó tó ẹ̀tọ́ bá ní ẹ̀ àwọn ẹ̀gá wọ̀ná ẹ̀họ́ àjẹ́ orí ilé ìyàtọ́ bá jẹ́ ẹ̀rẹ́mọ́ rò pé tó yìí àdíká ṣe gọ́ọ̀sù ẹ̀yọ kan kíkà tìyànbọnú náà pàjáde ẹ̀yàn tó ń pé òun ló gbádùn jù ní ayé ni ẹ̀ o wọ́n bá bí lè yóò lòun òjẹ̀ gbádùn ẹlẹ́mí àwọn afọkàbalẹ̀ pé ah, wọ́n tẹ́kì ní yọ padà jáde ah, ah subhanallah wàlá èyàn kábàmà èyàn kábàmà èyàn kábàmà pé yàn wálé ayé rí yóò kábàmà tó tọ́lọ̀ bá lẹ́gẹ́lá kó sànà wa báyìí ti rí nìyẹn ọlọ́run bá wọ́n ni lọ́zọ̀rọ̀ suleiman bin abdullah filmir'an fakọ́l níjọ́kẹ́ suleiman bin abdullah owó mẹ́rọ ó gbé mẹ́rọ bá wọ́n wà pé ó ní anel maliku ṣáàbù èmi ọwọ́ ọ̀dọ́ ọba ni mí ọ̀dọ́ tó lè mí ọjọba nígbà tó bá wúlò ọwá wo rẹ̀ kíyàn mú mẹ́rọ fi hàn owó rẹ̀ ọwọ́ àsọwọ́wà sọ́rọ̀ wà sí gbogbo ìbádùn ìtànyẹ ìtàntẹ̀ bí ìranu tó gáyìí nínú rẹ̀wọ́n tó wá ní anàlìmáníkù sáàbù èmi ọbọ̀ ọ̀dọ́ èmi tí mo jọba tí mo tó wá jẹ́ ọ̀dọ́ ìjọba lárúgbó nígbàtọ́wọ̀ òun lò mẹ́ ìbájọ́ ọba mi ẹ̀rọ̀wẹ̀ ẹ̀rìn kàránkàrẹ̀ ó sì ti sọ̀rọ̀ nígbàtí ó jẹ́ oúnjẹ ó ti lùkúrẹ́jì àbá gbogbo ayé tó ó ti pọ́sẹ́ ìyàyé ó ní mọ́ jọba nígbà wúlò nígbọ̀dọ́ fàkọ́lá láhùn jàrí kódà bẹ́yàn bá bírù rẹ̀ yìí a dúkìá gidi lè yẹn bí àmàlà òkú ń ta sábùkọ̀ tọ́bá ikọ́ ma bẹ̀lọ gbére ní o yáà aláyọ̀ dán tó tọ́ ọmọkùnrin tó dáa ní bẹ́yàn bá bírù ẹ̀ yìí ó rọmọdí láòkú ń ta sábùkọ̀ ẹ̀ ìtumọ̀ méjì lónìí ìtumọ̀ ní pípa ẹ̀kọ́ ma bẹ lórí ọ̀dọ́ tó wà lọ yìí lórí bó ṣe lẹ́wà yìí tó ní darúgbó mọ́ láíláí kọ̀bá dáa fún ọ tó sì ma bẹ lọ bẹ́ẹ̀ tó ní kú mọ́ èmi ọ̀pọ̀ wà kú o èmi ọ̀sọ̀pọ̀ kú o mọ́sí nígbọ́ o gọ́yọ̀rọ̀ aláàlì ìsáàlì bà kọ́ ohun àmẹ́mì orí ẹ̀kẹ́ tí ó mọ̀ ìgbèrè ayé lọ gbèrè lé àmẹ́mì ọ̀sọ̀pọ̀ kú o mọ́sí nígbọ́ ọba o èmi ò lẹ́kú o àmẹ́mì ọmọ ẹ̀kẹ́ tí ó mọ̀ ìgbèrè ayé lọ gbèrè èyí ò náà nìkan náà ni ọ̀sọ̀ ìpé lẹ́yìn sàfíìkà lẹ́yìn sàfíìkà ليس فيك لنا أو ليس ليس بدا فيك لنا ليس ليس فيك ليس بدا فيك لنا من عيوب من, من عيوب كان في الناس غير ألا غير أنك فاني ó ní gbogbo àlébù tí ẹ̀mọ́ ń pè ẹ̀mọ́ rí láàrin ẹ̀yàn pátá àrí kẹ̀kẹ́ pé yẹn máa rálẹ̀kù lára ẹ̀ pé ọwá kù sí bí ó kù sí bí á ti bá ẹgbẹ́ bóṣe tó ẹja tó tí ìbá ìpẹ́nu ibi tó kù sí kò sí kẹ̀kẹ́ sáàrí lára ní gbogbo tó hàn sí wa yóò amẹ́yọkan náà ni ẹyọkan lè ní ẹyọkan náà ni pé kò sí bó lè pẹ́ tó padà lẹ́yìn yóò igbé èèyàn gbogbo àlékù tí rí lára àyàn pé àyàfi kò sí láàrẹ̀ subhanallah wallahi wà sí lálẹ́lẹ́ wà sí lálẹ́lẹ́ kò sí bí láyé ìṣẹ́lẹ̀ jù tó kò sí bí láyé ìṣẹ́lẹ̀ já tó kò sí bẹ́yẹ̀ ìṣẹ́lẹ̀ wù kó mú rẹ̀ kó rí kóhun lẹ́wà tó ah, subhanallah gbogbo ojú tí ń dá lónìí àsìkọ̀dọ́ tí ń tẹ̀wá ẹ yóò padà wá di tí ó gùnjọ oríṣìíríṣìí ó kìí náà fi ń kí ọ láwọn oríkìí dámá fi ń kí ẹni tó bá lẹ́wà ẹ̀ àsìkò tó wà náà ni jẹ́ ká máa tàọ́ ìgbà tó bá padà yá ìwọ̀gbọ́n padà súra ẹ̀ báyé ṣe rí yẹn ohun ìní túnmọ̀ wípé nígbà tó jò bá rọ̀ sílẹ̀ ilẹ̀ ọmọ wá gbogbo àwọn koríkorílẹ̀ yìí yọ́mọ wá fẹ́lẹ́lẹ́ yọ́mọ wá tutù àsìkò ọ̀dọ́ tí wá náà ni àwọn náà mọ̀ tutù wọ́n mọ̀ fẹ́lẹ́lẹ́ tó mọ̀ yẹ̀ hìíjù ìgbà tó bá yá yọ́ padà wá gbó bẹ́yẹn náà ṣe padà wá rí nìyẹn tó mọ̀ yẹ̀ hìíjù pàtàrà ohun mọ̀sọ́rọ̀ wà wá rí tí ó yẹ lò wà á rójú ojú ọmọ wọ́wọ́ tàbẹ́tàbẹ́ etí ò ní gbọ́rọ̀ tó nǹkan má láàkáyì kan wọ̀n bá ní ó gbé nǹkan má gbogbo nǹkan wà jí pé thumma yahiju fatarahu musfarran thumma yakunu hutama gbogbo ọ padà wá gẹ́gẹ́ bí ọba tó gbé mìíràn tó wá wó rẹ̀ tó wó pé ah ọlọ́wọ̀n bá lọ́dá mi dáa tó wáyìí mo lẹ́wà mo tún lówó mo tún jọba mo tún wá ń lò lásìkò ọ̀dọ́ tọ́mọdé wọ́n sọ pé ah wàláyé ah ẹ̀dà ń tòótọ́ ẹ̀dà kódà dúkìá dáadáa ní mọ́ràn bá kádàrà kí ma bẹ lọ báyìí ni ma bẹ lọ báyìí tẹ́ẹ̀ ní darúgbó àmá o èmi ọ̀wá mẹ́rin ká tí ọmọ bẹ́lẹ̀ ayé lọ tí ò ní kú o àmẹ́mi ọ̀pá yóò kú dé èmi ọ̀pá ẹ̀kù àmá nínú èèyàn èmi ọmọ mẹ́rin ká tí ọmọ bẹ́lẹ̀ ayé lọ tí ò ní ṣùkọ́nà ọba bódá kó sàánà wà ní báyé ṣe rí lélẹ̀ lọ́nà ọba omi tọ́lọ́run ọba lẹ́gẹ́lá fi dáwà omi tọ́lẹ̀ ìgbà ní ọlọ́run bá lékẹ́lá máa kì wá lọ síbi ìpìlẹ̀ wa káwọn èèyàn tá ń gapá kálẹ̀bà mọ̀ pé àtẹni tí ń gapá kí lọ ń gapá sí wọ́n tẹ́ kọ́lọ́run bá lékẹ́lá subhanallah òun náà lè yán wa jọ rẹ̀ lójú tí wọ́n rẹ̀ lókọ̀ sírú òun tí wọ́n wá sí ìgbéraga lórí ilé ọlọ́run bá ìgbà míì ló parí jẹ́ fọ́nà bá lékẹ́lá mọ́ wá kì wá kálẹ̀bá ronú kálẹ̀bá mọ̀pá àjámọ̀ kẹta kájìlì mọ̀ ìpínlẹ̀ ayé tán pàtàkì lẹ́nuwa táa wà mẹ́yà yìí ayé yìí tó báyìí wà lọ́nìí ayé yìí tó báyìí ọlọ́wọ́ dá ìmìn dọ́ẹ̀fì ṣùgbọ́n jẹ́ ìrẹ̀mì báyìí dọ́ẹ̀fì kún wẹ̀tẹ̀ ọlọ́lẹ́yìn tààjáyé ọlọ́lẹ́yìn

ẹ padà darúgbó sọmọjá ẹlẹ́mi bá ẹgbẹ̀ fún wọ́n ti wá ẹfà wà ṣe ìbá ẹ léwu wà ṣe ìbá ewu sẹ́lá ní sí ẹ ma dàgbà ọlọ́wọ́n bá nípa sọ pé òun ọlọ́wọ́n bá lòun máa ń dá ń tó wò ọlọ́wọ́n bá sí ní al-alimul ọlọ́run ọba lọba tó nímọ̀ nípa gbogbo tí ń dá òun ló sì ní kápá àti dá nígbà tó bá fẹ́ dá òun tó sì ní kápá àti sọ́dí tó bá fẹ́ sọ́dí lásìkò tó bá fẹ́ sọ́dí bẹ́ẹ̀ òun ló ní kápá láti sọ yín di ẹni tí ó máa lágbára lẹ́yìn ọ̀lẹ ó ìtò ní kápá láti sọ yín di ọ̀lẹ lẹ́yìn tẹ́ lágbára kódà fọ́mọ́wù yín bẹ́ẹ̀ láti dọ̀lẹ ẹ máa lẹ lẹ́yìn tẹ́ lágbára ọlọ́run ọba ní sọ yín di bẹ́ẹ̀ ọlọ́run bá ní kàpá lórí gbogbo nǹkan so gbogbo àwọn ilé ìbáyìí ọlọ́run bá ní kílá fi ń jú ìbáyé tí orí fún wa ní káwà mùsùlùmí ká lè ṣe pẹ̀lẹ́ lé ayé yìí káwà mùsùlùmí ká lè wáyé ìmáyà níwọ̀nba gbogbo tẹ́yẹ bá kójọ lé ayé nǹkan tí ó padà tẹ́ni gbogbo nǹkan tẹ́yẹ bá kójọ lé ayé nǹkan tó yẹ ó padà máa wá sàǹfà ní lẹ́yìn tí èyàn bá kú tẹ́ pẹ̀lú nǹkan ẹni èyàn sí ní kápá àti ìkàkà lórí ẹ̀ ló fi jẹ́ pé ká gbìyànjú ohun tọ́nà ọba lẹ́gẹ́lábá ní ká ní ayé kárí kójọ ní halal tó lé báyìí òun náà ni àpẹẹrẹ ayé ilé tọ́lọ́wọ́n bá àlíkọ́lá tí ọlọ́wọ́n bá tó fi ń lélẹ̀ fún wa kí a lè bá jẹni tí yóò ṣe pẹ̀lẹ́ lórí àwọn rúwà ayé yìí káṣì lè bá wá níwọ̀nba tẹbárin táwọn èèyàn ń ṣe ní ayé tọ́nà bá bá kára pé kí ẹ wà ní kí ẹ bá tí ẹ bá wà construction tí ẹ bá wà ní níbi abala pé kí ẹ ma báyàn àmáyàn kọ́lé àmáyàn sí nǹkan ẹ mọ̀ rí nǹkan gẹ àwọn èèyàn máa ń kọ́lé nílé ayé yìí bí ìpọ́lọ̀ ọba àlejẹ́lá fún wọn ní pé ó kálukú o jẹ́bà gbé ayé o ó kálukú ya rẹ̀ bí ìpapọ́lọ̀ ń ti fún kálukú ní ẹ máa wàláì tí ẹ bá wà into construction ní ọmọ nǹkan tí mo ń sọ yóò tí ẹ bá jẹ́ civil engineer àbọ́bá jẹ́ architect ní ọmọ nǹkan tí mo ń sọ yìí àwọn èèyàn ń bà ná owó gan lórí ọ̀rọ̀ akọ̀lé wàláì náà gidi gan àtikọ́lọ̀ ọ̀bà lẹ́jẹ́ lápúdà fún sànú wa ṣẹ́ra ní sí tẹ́yẹ bá kọ́ in tí ó ni, kẹ́nà ni ni, ni, ni, tẹ́bà ní ti lóbi jẹ́ sáwọn olùmọ̀ ọmọ jẹ́ kó rẹ̀ pé كن في الدنيا كأنك تموت غدا أبي اعمل في الدنيا كأنك تموت غدا ما سيلي أيه ريبا كو كلولا كي إلا في ما كجو نتا كلولا نه أنا كنت بقول لك يو كلولا yóò máa kó àwọn ọ̀rọ̀ ayé jọ sí yóò máa dàmú lónìí kò ní ni wọ́n bá ẹnu tí ó bá bí sẹ̀lí ò ní òun náà náà wákàtí wọ́n mo ti ṣìgbé síra wọn ìmẹ̀l fi dúnìyà ka annaka ta'ishu abada máa ṣiṣẹ́ ilé ayé nígbà pọ́ ma sẹ̀mí lọ gbére ni tó pé ẹnu jẹ́ náà jí tó rẹ̀ ẹbí á tún padà sẹ̀mí lọ́la ọdí tó bá rẹ̀ bá tún padà sẹ̀mí lọ́tọ̀lá bí ìgbà pọ́ ma gbélé ayé lọ gbére wá ìmẹ̀l fi tọ́wọ́ bí ó lè rẹ̀ kílé tó fi múra báyìí tọ́ ìyẹnẹ́ bí látọ̀ bẹ́ gbọ́mọ́ tó yà ẹ̀nùgbàtà ti gbọ́pá fúlọ́la ẹ̀wà ẹ̀yọ́ ajé ń pèsè ilẹ̀ bọ́la náà bí ìgbà pé yóò kúlọ́la ní fẹ́rà ní sí látara báyìí kọ́lọ́bà fẹ́rà kó sànà wa so a níparí ọlọ́bà ní almalu walbanun zinatul hayati dunya والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا ọlọ́ọ̀bá ní almal dúkìá ayé táà máa ń kójọ ẹ walbanun bákanáà àwọn ọmọ táà ń bí zinatul hayati duniya ọlọ́ ní ọ̀ṣọ́ ilé ayé gbogbo ẹ̀jẹ́ káwà náà ká mú gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ káfojú gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ ni ká fi wò ká gbàgbọ́ yẹ nígbàgbọ́ yẹ ọ̀ṣọ́ zinatul hayati dunya ọlọ́ni walbaqiyatu salihatu àwọn iṣẹ́ eré ilé tí ó máa ṣẹ́kù lọ gbére khairun inda rabbika òun ló lóore fẹ́ni tí bá ń ṣe lọ́dọ̀ Ọlọ́run bá tọ́dá tàwàbà òun ló fún ní ẹ̀san tí ó lọ pàdé ọ̀dọ̀ Ọlọ́run bá wa khairun amala òun ló sì ní oore nínú nǹkan tí a máa ní ìfẹ̀lẹ́tẹ̀ pé ọlọ́dé bá lọ́dọ̀ ọlọ́wọ́ bá albaqiyatu salihat òun náà ni àwọn ẹsẹ́ rẹ̀ bí at-tasbih bí kí a máa ṣe gbọ́nà subhanallah alhamdulillah la ilaha illallah allahu akbar àwọn ọmọ àwọn dúkìá lé ilé ayé zinatul hayati dunya nítorí ọlọ́wọ́ bá lè grábí sọ láyé mí nínú suratul baqara ọlọ́ni zuyyina lilladhina kafaru alhayatud dunya wa yaskharuna min alladhina amanu ọlọ́wọ́ bá ní asì ayé lẹ́sọ̀ tàbí sáyé lọ́sọ̀ mẹ́yẹ sí méjì ọlọ́wọ́ bá ló sí lọ́sọ̀ èèyàn láti ilẹ̀

orí aláǹdà ogun ẹ̀nà àtọ̀rẹ̀ ní pẹ́yẹn tẹ́láwọn alùsúnlẹ̀ yẹn bẹ́ẹ̀ ọ̀bá ti máa rùn pa kọ́ wájọ́ tí ọ̀dá kọ́ wájọ́ nù pẹ̀jàkìtì wọ́n ní sànúyàn subhanallah wa yasquruna min alladhina amanu wa ma fa hum min siyaya se pe ni jalo so be aba ni ba aba la won yen oníbẹ̀ ọba ti máa rọrùn pa kọmọ wọ́n sọ burúkú káàkiri kọmọ wá ṣe kọ́wàá ṣe nùgbà jàkìtì pé nílẹ̀ jàkìtì ọdẹnu jàkìtì náà pé subhanallah ọlọ́ ní ìṣẹ́ sí àwọn kèfè ilé wọ́n máa bá mú ní sí ẹyẹ orí orí bọ́rọ̀ ìdí orí bá wípé jù bẹ́ẹ̀ lọ súnmọ́ rẹ̀ lẹ́ẹ̀rẹ̀ kankan mọ́ kí ẹlẹ́wé fọ́nìmá àwọn tí bá lè lúlẹ̀ sámúwò ìwọ́n tí wá sámú ẹni tí sọ̀rọ̀ fún yẹn pé àwọn tí bá tó sílẹ̀ sórí rẹ̀ pé ṣe wọ́n náà rí wọ́n ní mẹ́lọ̀wọ́n ní má nílárí oúnjẹ ìlélárí lórí èmi ọmọ tẹ́yọ̀ sí ní ọwọ́ dígí kó tó ma búyà ọwọ́ ọwọ́ dígí náà ní tẹ́yẹ̀ máa wẹ̀ tẹ́yẹ̀ bá yẹ́ tẹ́ nǹkan lórí ẹ̀lẹ́yẹ máa búyà lórí wọ́gbọ̀ ọjọ́jọ́ wọ́gbọ̀ ọwọ́wọ́ ọ̀lẹ́rùsùn lè nílárí subhanallah ó wà ní àwọn ọlẹ́sùn lè tàtàrí pẹ́ńkọ́ àníkọ máa ń kò tàbí yóò tàbí dáyé ẹ́ ọ̀gẹ̀mẹ́ kó bá rẹ̀ ó ọ̀rẹ́ bá yára rẹ̀ jẹ́ àwọn ìrìnà wẹ̀ ọlọ́ni bá ṣe máa ń ṣe nìyẹn nínú suratu Ali Imran bákanáà ọlọ́bá ní zuyyina lin-nasi hubbu shahawati minan nisa ọlọ́bá ní èsù òun ló ṣe lọ́sọ̀ fáwọn èèyàn hubbu shahawat ìnífẹ́ ìgbádùn ṣahwa òun ẹni nǹkan tí ẹ̀mí máa ń fẹ́ ní àdùn minan nisa lára ṣe lẹ́sọ̀ fáwọn èèyàn lára àwọn obìnrin wàlbàní àti lára ọmọ bíbí ìyá máa rí ṣáhàwà lára wọn wàlkọ̀nàfíìrì mọ̀kànbọ̀rọ̀ alkọ̀nàfíìrù owó náà ń pèlẹ̀ owó tọ́pọ̀ ọlọ́dúnwá ní mọ̀kànbọ̀rọ̀ oríbà ní sí àwọn owó ní nàìjíríà mọ̀ fìdí budget láàrin 20 years ẹlòmí ní ọ̀nà tí ìrùn mọ̀kànbọ̀rọ̀ owó tí nàìjíríà ojú ti project nàìjíríà budget nàìjíríà gbogbo tí nàìjíríà gbogbo tí nàìjíríà ọ̀nà ádámi àásomi ádá àtiná ádá ọ̀nà àkọlé iṣẹ́ àti gbogbo ẹ̀ nàìjíríà máa ń budget 5 trillion gbà mí wọ́n budget 5 trillion tọ́ wọ́n lọ́dún ìwẹ́ ẹ̀jẹ̀ pé 6 báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí 3 trillion bí 2 trillion a sì lọ́mọ Nàìjíríà tó ní 25 trillion lọ́wọ́ owó nìkan lówó ní owó tí ẹnìkan Nàìjíríà ọkọ̀ díẹ̀ ti mẹ́ láàrin 5 years Nàìjíríà ọmọ bọ́jẹ́tì gbogbo Nàìjíríà lásán pé a ṣe náà àjà omi akọlẹ́sẹ́ àṣẹ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ alkọ̀nàfíìrùn ẹ̀ kí lọ mẹ́sí ṣe ọmọ ìkò wúlò fún ẹ القناطير المقنطرة من الذهب والفضة أو الذهب دينار والفضة هو فضة درهم àbí góòdà ti pítọ̀ nìkan fún rẹ̀ góòdà ti sígbà nìkan fún rẹ̀ wàlùkọ́ìlì mùsọ́pọ́mọ̀ àtàwọn ẹṣin tàà sàmì sí àwọn ẹṣin tó gbẹ́sì mi èyí ń sí ó ti kú lẹ́ṣin báyìí sí àwọn mọ́tò ní tàà sàmì sí àwọn mọ́tò lámì bí àwọn ọmọ májì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn mẹ́tò tó yẹ sí pé ó láàmì láká bọ́rọ̀ tó ń pé tẹ́yẹ̀ bá bílé tẹ́yẹ̀ bá bílé kọlu mírọ̀ rẹ̀ wọ́n kànà tìyàn mẹ́ gíríkì ìtòrò lérówẹ́ òlérówẹ́ wà láì òlérówẹ́ rẹ̀rẹ̀ ẹ̀dàkùnrin sórí àtiwọ́ àti mọ́tò rẹ̀ tó lùkọlù tó bá tàyí àwọn olóògbà wọ́n tún sàánú ìfọ́ òkùnrin àtiwọ́ àti mọ́tò rẹ̀ tó bá ta ìwọ́n àpò òkun lẹ́tò ní ìlà mìíràn tó ní kò sáà mìíràn ní Nàìjíríà wọ́n ẹ̀sẹ̀ ọ̀dà rẹ̀ wà ní so ìjọba lè sí bọ́lá jílé pọ̀ jù wọ́n lọ́jọ́ ní kìrìkìrì ọlọ́mọ ìṣẹ̀mí mẹ́jọ́ tọ́rọ bá lè kínú rẹ̀ tó yọ́ àwọn ràǹkúnmí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó ma jẹ́ dúkìá owó bẹ́ni tó ní walharf àtàwọn ọgbà oko tó tóbi àwọn ọgbà àwọn oko dáadáa bẹ̀rẹ̀ nàìjíríà náà padà bọ̀ wá sí bẹ̀rẹ̀ náà wá sí amúpómúpómúpó àṣìmúpótá ah, subhanallah láti ń lo epo lájọ tọ́nà ti ní ká tàbí ṣe bóyá ní tàbí kàgbàgbà ẹ̀yọ kámẹ́rà àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ wọ́n mú mú mú mú gbogbo ọrùn tẹ́ yí máa ẹ̀rọ ẹ̀rọ ẹlòmí àbíbí ìtìmọ̀dò ọlọ́run wá padà wá yọ àlùbáríkà tó ń bí náà padà wá padà sí bí àgbẹ̀ ọlọ́run jẹ́ ẹjí tọ́rọ tó san táàkì bá pọ́pọ́n tásù bẹ́yàn bá tó gbé tí ó tó san táàkì lórí isu kọ́nà bá kọ́dá wọn kó sànà wá ní alharsu kòkó tí nàìjíríà padà bọ̀ wá síbẹ̀ ọlọ́run bá jogún ẹ̀ fún ẹ̀ ọlọ́run bá gbogbo àwọn ilé ìbáyìí almalu walbanun zinatu alhayati dunya walbaqiyatu salihatu khairun inda rabbika thawaba wa khairun amala ṣùgbọ́n ọmọ àlejò látọ́dá ń kó sánú wa gbogbo àwọn ilé ìbáyìí àwọn nǹkan ọ̀ṣọ́ ilé ayé bá òun náà lalkiyama òun náà ló fi jẹ́ pé ó tọ́ ká mójútó alkiyama wa dáadáa torí bẹ̀ láàmà gbé lọ gbére abẹ́lọ́wọ̀n bá ìlékẹ́ ọlá kọ́lọ̀bà kí ó jẹ́ kí ayé yìí kọ́lọ̀bà kó jẹ́ kó dá fún wa kọ́lọ̀bà kó ìjí alkiyama dáa ju ayé lọ fún wa wọ́n lá ilaha illallah gbogbo àwọn tẹ́tẹ̀ yẹn máa ń ṣe nílé ayé tẹ́yìn òfin padà wá dúnú nípọ́ wáyé lálùkìyàmà ọlọ́bà lè gbára kó sí fún wa àwọn tẹ́tí ẹ̀mẹ́ ń ṣe ní ayé tí òfin kábà máa lọ́jọ́ gbára jẹ́ àwọn ọlọ́n kí máa wáyé sí ọlọ́jà